alábòójútó kan ti fagi ìkìlọ̀ fún àwọn tó fẹ́ ṣe ìpalára fún ìṣèjọba ààrẹ Tinubu ilé-ẹjọ́ gíga ló ti pàṣẹ kí wọ́n lọ dá alákòóso àná jókòó sọ́gbà tún wà ṣe igbákejì gómìnà ìpínlẹ̀ Edo ló ti fi ẹ̀sùn ọ̀dàlẹ̀ kan gómìnà Obaseki ẹgbẹ́ OPC ló ti rọ ààrẹ Tinubu láti gbé ìgbésẹ̀ àtúntò ilé-ẹjọ́ májísírèètì ti dá ọmọdékùnrin kan tó ṣekú pa Imam jókòó sí ọgbà àtúnwàṣe lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ilé ẹjọ́ gíga àgbáyé ni wọn yóò máa fi ọjọ́bọ̀ gbọ́ ọ̀rọ̀ ẹ̀sùn tí wọ́n fi kan orílẹ̀-èdè Israel lákòótán ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ni wọ́n ti tẹ ọkọ̀ létí lọ sí orílẹ̀-èdè Ivory Coast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 alábòójútó àná fún ìròyìn àti àṣà àtinú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Niger ló ti sọ ọ́ di mímọ̀ ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Jonathan Tisado ló ti ṣe ìkìlọ̀ pé ìgbìyànjú kan ló lè dàbàrú ètò òṣèlú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ọdún 2023 ni yóò ṣe ìpalára fún orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027 torí náà àwọn tó ń gbèrò ìwà yìí ni kí wọ́n lọ tọwọ́ ìwà náà bọlẹ̀ alábòójútó Jonathan ló fi ọ̀rọ̀ yìí léde lásìkò tó ṣe bẹ́ẹ̀ tó fi ara hàn lórí ètò kan bákan náà ó sọ ọ̀rọ̀ yìí láti tako ọ̀rọ̀ tí agbẹnusọ fún ẹgbẹ́ àwọn àgbà àríwá ẹgbẹ́ àgbà àwọn àríwá ọ̀jọ̀gbọ́n àgọ́wò Abdullahi sọ pé àgbékiri ipò ààrẹ tó ti bẹ̀rẹ̀ láti ọdún 1999 ni kò jẹ́ ètò tó lọ pọ̀ pẹ̀lú ìṣèjọba àwarawa lásìkò yìí ó ní irúfẹ́ ọ̀rọ̀ yìí ni kò yẹ kó jáde lásìkò yìí àti pé àwọn tó bá fẹ́ tẹ̀lé irúfẹ́ ìgbésẹ̀ yìí ni kí wọ́n lọ dúró lẹ́yìn ọdún 2027 lákòótán ó ní kò ṣeé ṣe láti máa ṣe pàṣípààrọ̀ ìgbésẹ̀ yìí lọ́dún 2027 pàápàá jùlọ láàrin ọdún 2024 tí a wà yìí ilé-ẹjọ́ gíga tó fi ìdí kalẹ̀ sí ìlú àbújá tí í ṣe olúìlú orílẹ̀-èdè nàìjíríà ló ti fi ọjọ́rú pàṣẹ pé kí wọ́n lọ dá alákòóso àná fún ọ̀rọ̀ agbára àti irin olú Agùnlóyè jókòó sí ọgbà àtúnàṣe Kùjé látàrí ẹ̀sùn tí àjọ EFCC fi kàn pé ó ṣe owó àkànṣe iṣẹ́ kan ní ìṣekúṣe àti ìwà ìlú jìbìtì tí wọ́n fi kọ́ ọ lọ́rùn. Agùnlóyè ẹni tí wọ́n sọ di mímọ̀ sí iwájú lórí ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n mú wá sí ilé ẹjọ́ lónìí níbi tí wọ́n ti tẹ́tí gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Bákan náà ló sọ di mímọ̀ pé òun kò jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kọ́ òun lọ́rùn níbi ètò ìdájọ́ náà ni adájọ́ àgbà ilé ẹjọ́ náà náà ti pàṣẹ pé kí wọ́n lọ dá jókòó sí ọgbà àtúnwàṣe tí yóò fi wẹ̀yán kankan nípa ti gbígba onídùúró rẹ̀ ṣáájú lọ́jọ́ kẹtàlélógún oṣù kejìlá ọdún 2023 ni àjọ EFCC lọ fi ọwọ́ òfin gbé alákòóso àná Àgùnlóyè lẹ́yìn tí wọ́n rí ìwé àṣẹ gbà lẹ́yìn tí wọ́n gbọ́ pé alákòóso náà àná Àgùnlóyè gbé ìgèdínà ìgbésẹ̀ onídùúró rẹ̀ igbákejì gómìnà ìpínlẹ̀ Edo Philip Shahib ló ti sọ di mímọ̀ nípa ti èròǹgbà rẹ̀ nígbà tí ó fi hàn pé gómìnà ìpínlẹ̀ Edo Godwin Obaseki ló ti dalẹ̀ rẹ̀ látàrí bí kò ṣe ṣe àtìlẹ́yìn fún níbi ètò ìdìbò tí yóò máa wáyé lọ́dún tá a wà bákan náà ló ní wọ́n bẹ òun ni láti jẹ́ igbákejì sí gómìnà Obaseki àti pé òun bu ọlá fún ìṣèjọba ọ̀gá rẹ̀ nípa ti ètò òṣèlú ìlú àti ètò owó níná Shaibu ẹni tó mẹ́nuba ọ̀rọ̀ yìí níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ kan tó wáyé lónìí pé ìgbésẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún láti ọ̀dọ̀ gómìnà Godwin Obaseki ló jẹ́ èyí tí kò dùn mọ́ òun nínú bákan náà ló dákẹ́ nípa ti àwọn orúkọ mìíràn tí wọ́n lọ́wọ́ sí ìwà àti má ṣe àtìlẹ́yìn fún bíi ti ọ̀gá rẹ̀ àti pé ó gba òun lóṣù kan láti gbà láti jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Edo Philip Swahibu ló ti jẹ́ adíjọ́dúpọ̀ gómìnà ní ìpínlẹ̀ Edo lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú PDP níbi ètò ìdìbò tó fẹ́ wáyé lọ́dún yìí ẹgbẹ́ oòdùà people's congress opc ló ti fi ọjọ́ àná rọ ààrẹ bọ́lá ahmed tinubu láti tètè gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n nípa ti àtúntò àwọn nǹkan lórílẹ̀‐èdè nàìjíríà èyí tí ó lè jẹ́ ọ̀nà àbáyọ sí ìṣòro lórílẹ̀‐èdè nàìjíríà bákan náà ni wọ́n sọ di mímọ̀ sí iwájú wípé gbogbo àwọn nǹkan tí àwọn mẹ́nubà yìí ni yóò máa ṣe àtìlẹ́yìn fún àwọn ìpínlẹ̀ láti dá dúró kí wọ́n lè máa mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ wọn lọ́wọ́ ara wọn ọ̀rọ̀ yìí ló wáyé níbi ìpàdé ọlọ́jọ́ méjì tí ẹgbẹ́ náà ṣe tó wáyé ní Oòduà House ní ìlú ìkẹjà ìpínlẹ̀ èkó níbi tí wọ́n ti rọ ààrẹ tinubu láti máa ṣe láti má ṣe irúfẹ́ àṣìṣe tí àwọn ìṣáájú ti ṣe níbi tí wọ́n ti gbájúmọ́ nǹkan mìíràn yàtọ̀ sí àtúntò orílẹ̀-èdè nàìjíríà bákan náà ni wọ́n sọ ọ́ di mímọ̀ lẹ́yìn ìpàdé náà nípasẹ̀ àtẹ̀jáde tí ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ibà gani adams tọwọ́ bọ̀ pé àsìkò ti tó fún ìgbésẹ̀ àtúntò náà nítorí òun nìkan ni ọ̀nà àbáyọ sí ìṣòro tí à ń kojú lórílẹ̀‐èdè nàìjíríà ilé-ẹjọ́ májísírèètì tó fi ìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Kánò ni wọ́n ti fi ọjọ́rú òní pàṣẹ pé kí wọ́n lọ dá arákùnrin ẹni tó jẹ́ ọ̀dọ́mọkùnrin ẹni ọdún méjìdínlógún tí orúkọ rẹ̀ jẹ́ Yusuf Haruna jókòó sí ọgbà àtúnwàṣe látàrí bó ṣe ṣekú pa ìmáàmù ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Sani Muhammed ẹni ọdún márùnlélógójì dé ojú ikú ẹnìkan tí ó ṣe bẹ́ẹ̀ tó fi ọ̀rọ̀ náà léde tó ṣe àfòmọ́ ọ̀rọ̀ náà sọ di mímọ̀ pé afurasí náà ló ń gbé agbègbè Túndú Nufawa ní ìpínlẹ̀ Kánò ẹni tí wọ́n fi ẹ̀sùn oríṣiríṣi kan olùtakùn ní ilé ẹjọ́ arábìnrin Fatima Ahmad sọ di mímọ̀ fún ilé ẹjọ́ pé Musa Yusuf ẹni tí òun àti afurasí náà jọ ń gbé agbègbè kan náà ló mú ẹjọ́ náà lọ sí ilé iṣẹ́ ọlọ́pàá jàǹkàrà ti ìpínlẹ̀ Kánò lọ́jọ́ tó gbẹ̀yìn nínú oṣù tí ó kọjá ó sọ di mímọ̀ sí iwájú ni pé nǹkan bíi aago méje alẹ́ ni afurasí náà ṣe ìkọlù sí ìmáàmù yìí pẹ̀lú ọ̀bẹ èyí tí ó fi gún dé ojú ikú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti ṣe lọ ní ilé ẹjọ́ adájọ́ àgbà ti ilé ẹjọ́ magistrate Binta Ibrahim ló ti wá pàṣẹ wípé kí wọ́n lọ dá ọ̀dọ́mọdékùnrin náà kí wọ́n lọ dá jókòó sí ọgbà àtúnwàṣe nígbà tó sún ọjọ́ ìdájọ́ mìíràn sí ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kínní ọdún tí a wà yìí ìròyìn ilẹ̀ òkèrè ilé ẹjọ́ gíga àgbáyé ni wọn yóò máa tẹ́tí gbọ́ ọ̀rọ̀ àríyànjiyàn ẹ̀sùn tí wọ́n fi kan orílẹ̀-èdè Israel nípa ti àwọn ìwà kan tí wọ́n lọ́wọ́ sí ní ìlú Gaza gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde lórí ẹ̀rọ abẹ́yẹfò Twitter X báyìí pé ìtẹ́tígbọ́ ẹjọ́ náà ni yóò máa wáyé lọ́jọ́bọ̀ Thursday pẹ̀lú orílẹ̀-èdè South Africa nígbà tí wọn yóò máa tẹ̀síwájú pẹ̀lú orílẹ̀-èdè Israel lọ́jọ́ ẹtì Friday bákan náà wọ́n fún wọ́n sọ di mímọ̀ sí iwájú pé fún wákàtí mẹ́ta ni wọn yóò fi máa tẹ́tí gbọ́ ẹjọ́ náà orílẹ̀ South Africa ni wọ́n ti fẹ́ kí ilé ẹjọ́ àgbáyé náà rọ orílẹ̀ Israel láti láti ṣe ìdájọ́ ojú ẹsẹ̀ fún wọn nípa ti bí wọ́n ṣe bí wọ́n ṣe fẹ́ dá àwọn ọmọ ológun wọn dúró ní ìlú Gaza ṣáájú ní orílẹ̀ Israel ti tako ọ̀rọ̀ ẹ̀sùn tí orílẹ̀ South Africa fi kàn wọ́n wípé wọ́n ṣe àtìlẹ́yìn fún àwọn agbésùmọ̀mí láti máa da omi àlàáfíà ìlú rú lákòótán ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà super eagles ló ti tẹ ọkọ̀ létí lónìí lọ sílùú abidjan lórílẹ̀-èdè ivory coast fún ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ afcon tí yóò máa gbìyànjú lópin ọ̀sẹ̀ yìí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ni wọ́n wọ aṣọ ìbílẹ̀ pẹ̀lú fìlà lórí ni wọ́n gbéra láti pápákọ̀ òfurufú murtala mohammed tó wà ní ìpínlẹ̀ èkó ní òwúrọ̀ ọjọ́rú òní lẹ́yìn tí wọ́n darí dé láti láti ìlú Abu Dhabi orílẹ̀-èdè UAE lọ́jọ́ ìṣẹ́gun níbẹ̀ ló ti lọ ṣe níbẹ̀ ló ti lọ gbáradì fún ọ̀sẹ̀ kan fún ìdíje AFCON ní alẹ́ àná ni wọ́n jẹ oúnjẹ alẹ́ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú bákan náà ni wọn yóò máa dé sí ilé ìtura Pullman ní ìlú Abidjan kí wọ́n tó máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ wọn àkọ́kọ́ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Equatorial Guinea níbi ìdíje AFCON lọ́jọ́ Sunday bí yóò ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ gbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i alábòjútó kan ti pagi ìkìlọ̀ fún àwọn tó fẹ́ ṣe ìpalára fún ìṣèjọba ààrẹ Tinubu ilé ẹjọ́ gíga ló ti pàṣẹ pé kí wọ́n lọ dá alákòóso àná jókòó sọ́gbà àtúnwàṣe igbákejì gómìnà ìpínlẹ̀ Edo ló ti fi ẹ̀sùn ọ̀dàlẹ̀ kan gómìnà Obaseki ẹgbẹ́ OPC ló ti rọ ààrẹ Tinubu láti gbé ìgbésẹ̀ àtúntò ilé-ẹjọ́ magistrate ti dá ọmọdékùnrin tó ṣe ikú pa imam jókòó sí ọgbà àtúnwàṣe lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ilé ẹjọ́ gíga àgbáyé ni wọn yóò máa fi ọjọ́ bọ̀ gbọ́ ọ̀rọ̀ ẹ̀sùn tí wọ́n fi kan orílẹ̀-èdè Israel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 ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí bọ̀ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá àwa láwọn máa nǹkan ò ní ṣe wá o ire ire kàbìtì.